send back your account number supporting us to do this. Case. Uh-huh. Eh, uh, Brekete uh, uh, say is no longer in the case. Now, ìgbà tó di April, they came out three days they said Baba needs uh, we need a son to be in the inquest. And all of a sudden, a 50,000 naira GoFundMe was put. Asele, what be your problem? They say you be pastor. They not they pay money for your your church. Because I've been yes. on your life um, for some minutes or if not about an hour right now. Yes. I um I have what I've discovered was that you have a set of people mm-hmm. you have issues Maybe no no no no no no no no no No, no, no, no, no, mommy J. I won't let you go there. I won't okay. let you go there. You know, let you talk. I won't let you go there. Wait, wait, wait, wait. Let me first correct that one. The only set of people that I have issues with are people who are not accountable. You don't know what I meant. So continue. What so I don't I have issues with anybody. Oh. hold on. I don't mean personal vendetta. Okay. You have okay, issue okay, with okay. some set of people Probably because you needed them to clarify some things to you that are not clear, right? Not maybe personal vendetta or something. Okay, now you have several questions or you are not clear on something. You wanted to know why they stopped going to barricade, right? And why they turned to the public when we have ah, a no, no. Okay when we not like that a, let me if i if you if maybe if i've finished my submission you will have understand where i'm going to what i'm mm, saying is what i'm saying is they went to brekete okay what then let me kìíní kan mo ṣe fẹ́ play voice kìíní kan tó máa stop gbogbo nǹkan tẹ́ yẹn. be the judge be judging be the judge at the same time. no you judge let, let me finish let me finish what i want to say then you will judge let me finish. okay i'm listening to you. Yes, let me fit. Let me, when I'm done, you will understand where I'm going to. What I'm trying to do is I am pointing out wípé èmi ò tí ì rí ibi tí Brekete ti sọ pé òun ò ṣe mọ́ nínú kéèsì yìí. Ìgbà tẹ́lí tó fún wa ní autopsy. Wait, my mommy J. No, no, no. You have said so many things and I'm going to talk about it before you proceed. Because okay. ti pọ̀ jù, ó bá pẹ́ jù, ó máa gbàgbé. Okay, now, what I'm trying to say is that a ní free a ní èèyàn tí ò ní gbowó lọ́wọ́ wa which is bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ right. Okay. yes. wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ ọ̀nà ìdíje pẹ̀lú wa right. wá ìta wa lọ ó kó pọ̀ ní here and there right ta ní It's like pé kéèyàn léwé lẹ̀ kó máa lọ fọwọ́ kó ní right. yes. I, yeah, I get ẹ lè tún padà sọ́dọ̀ brẹ̀kẹ̀tẹ̀ again nígbà tó fún yín nìkan tó yẹ kẹ́ fi gofundme yẹn ṣe. hold on hold on there hold on now you there are some things that are not clear with you What clear to you the reason why they didn't go to brẹ̀kẹ̀tẹ̀ right the reason why they didn't use brẹ̀kẹ̀tẹ̀. no they went back right? they went back to brẹ̀kẹ̀tẹ̀ they went uh they went back to brẹ̀kẹ̀tẹ̀ uh-huh. ìgbà tó fún wọn ní autopsy they went back to brẹ̀kẹ̀tẹ̀. uh Mm-hmm. Okay. And, and get the head about GoFundMe. Ó dẹ̀ tún deny wọn fún GoFundMe I go on because she. Okay. So your issue now. I can play. Let me play it. Let me play it. Wait. Continue to contribute money into GoFundMe. Wait. Please pause it. Uh, I have uh, promoted Baba Mohbad for justice for Any suru? I Mohbad. Ẹni sùúrù. They continue to contribute money into GoFundMe uh, promoted Baba Mobad for Justice for Mobad. I, will never encourage anybody oh, to contribute money, either GoFundMe or oh. uh, come, come ṣẹlẹ̀ jọ mo fẹ́ bi ẹnì kankan kó tó di pọn lọ sí bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ ṣé wọ́n ti bẹ̀rẹ̀ sí lọ sí kòrónà kó tó di pọn lọ sí bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀. What in low corona? Una yes. dialysis or okay. saline matrix. This saline matrix, you get sickness for it. No, no, mọ́mí ẹ ní sùúrù. Ìgbà tó ìgbà tí the last lawyer tó lọ sí inquest lawyer Falade free it was free. Don't forget ma nobody was contributing any money for any legal fees. People were giving baba money. Anytime tó bá lọ ń àbọ̀ nǹkan lọ sọ pé no no, time no kò gba owó mọ́mí no no no no mọ́mí light on mọ́mí light on truth mo truth i work with truth truth sẹlẹ bọdú bèrè lọ́wọ́ mo lè fẹ́ ká wà ká wà kò gba owó lọ́wọ́ wọn ìgbà tọ́dọ̀ làwọn fẹ́ káńsù ẹ̀ ìgbà tọ́dọ̀ làwọn fẹ́ káńsù ẹ̀ ló chájì wọn for what he has done. tẹ̀lé wait now tẹ̀lé. Mm. And the inquest was closed in November. tẹ́lẹ̀ kúkìkèsè máa ń sọ pé owó owó owó gofundme ṣì wà ń bẹ àìtí ìfọwọ́ kan o ó ṣì wà ń bẹ àìtí ìfọwọ́ kan o so what's the point. no no no no no no that's not where i'm going to that's not where i'm going to ah mommy jane sẹlẹ gbogbo tó bá fẹ́ kírísì ṣáìṣẹ máa máa lọ pé bẹ̀rẹ̀ kẹ̀kẹ́ máa gbowó lọ́wọ́ bẹ̀rẹ̀ kẹ̀kẹ́ ni. kí ni kí ni nǹkan mo tọ́ láti sọ ní ìsinmi. Yes, they are making it make sense that Baba does not no, need to come to the public. All anymore. these things is scam. It's a personal vendetta right Everything now. that they are so, doing is scam. So, okay, okay, okay, eh, Mommy J. Mommy J. Mommy J. Mommy J, Mommy J. I just got it now. It's a personal vendetta. Stop it. It is obvious. That is, you are the one that think it's a personal vendetta. It's a personal vendetta. I mean, you both push the left man. That's what is Telling people to be contributing money. Me, I'm against contributing money. I don't like what you are doing. He then still contribute money ever since then, Sele. What is your problem? That year, let movement. Owó tó ń dá ló ti fi bá ẹ̀sìndínní It's not for free o. Oh. Sele, I will not support you for saying everything oh. is okay. I'm saying that. That is what I'm saying that. Eh, that is what I'm saying that. Kí la nídìí gbogbo because I need nídìí. Sẹ̀lẹ̀. Eh, I'm not saying that it's not go. Okay. Okay Sẹ̀lẹ̀, why do you say you said it that tí mo No no no no no no no no no I don't know him from anywhere. Why do you because, say seventy okay, that is okay? You okay. say he so transparent. Okay, okay, okay. Let someone me explain. Let me explain. Let me someone, explain. Wait, wait, Sele, wait. Someone that signed a seventy thirty deal with a bereaving father mm. in the hoping to benefit seventy percent out of the total owó tó bá wọlé you said that person eh, is eh, baba can charge him if baba think that he is right go charge him no no wait now. you yourself said that you yourself said that person is transparent you said it here that that kind of He's person transparent. is transparent he's better than those that now that, we can't see anything that they are you're doing. You're not making that sense. is what so I'm saying. Tó bá jẹ́ pé African TV ló ń di owó. So the GoFundMe is excuse as well. Tẹ́lẹ̀, if, if you can say African TV is transparent pẹ̀lú gbogbo kan tó rọ̀b mọ́ everybody lójú, that means the GoFundMe is an excuse as well. Hello. Eh, but that Good morning. That is what I'm saying. Anyone that if your own African TV can be transparent. Eh, báwo ni ká sọ? Ẹ eh, torí láìtàn mo ṣe wá sókè please mo máa kúrò ń My my darling sister how are you? Mo wá níbẹ̀ o send number yẹn sí mi ee má bínú mo gbàgbé. tẹ́jẹ̀ sí mi ah, torí ìṣẹ́ mo ṣe sáré wá sókè mú. ẹ má sẹ́yìn má sẹ́yìn má bínú. mi ò rí pò sun olé ni o because mo rí ẹ lórí. <laughs> o ní láti sùn. bá ṣọ́ lẹ́sìn ẹ̀sìn má sẹ́yìn. máa délé ẹ ní next week mú láti wá bẹ jà o ní láti sùn. jọ̀ <laughs> ń gbọ́ all right so take care ẹ sọ̀rọ̀ dáadáa o Sẹ̀lẹ̀ jọ ẹ má bá mi stress Sẹ̀lẹ̀ o please. àbí kí Sẹ̀lẹ̀ má stress mi. that's my ah, eh. darling son ẹ má stress ẹ fún mi o. okay okay later sọdà ké mo lórúkọ sẹlẹ mo lórúkọ yẹn because sẹlẹ is bias mo ti confam orúkọ yẹn sí. ìṣẹ̀lẹ̀ ṣé kí n sọ fún ẹbí GoFundMe ṣe bẹ̀rẹ̀. mọ́mí ẹ̀ tí jẹ́ explain ìgbò brẹ̀kẹ̀tẹ̀ yìí. right okay i'm putting okay, time i'm putting time sequence. Mommy, okay. I'm not saying that all these things these people are trying is wrong. Ẹ get tó bá jẹ́ pé gbà tó ń try ẹ̀ they have a good intention. We okay, won't be here. Ọkùnrin sáré lọ send message sí ikú ìmá padà sókè ìsìn. Yẹn sáré lọ send message. All right ma. Ìgbà tó di pé gọ́ọ̀mẹ̀ntì authorize wọn pé okay you can do your own private So she she go fund me. yẹn the purpose of the go fund me is to do a private investigation uh, autopsy, toxicology, to the point of they put barrier to plans Mohbad's barrier. Now, all of a sudden, ìgbà tó prove this autopsy and toxicology, you guys went to Brekete again after you told us that Brekete is no longer in the case or Brekete cannot do it. You went to Brekete to collect money and i'm asking pé ṣé owó me? yẹn ṣé purpose autopsy yẹn ṣó di pé ẹ lè lo owó tẹ gbà lọ́wọ́ public why do you have to go back to Brekete that you said Brekete is no longer able to handle the case that is my question and this is Brekete when they went to him Brekete heard about go me. Go and come. I have never been a part He continue to contribute money into GoFundMe uh, promoted of Baba Mobad for Justice for Mobad. I will never encourage anybody to contribute money, either GoFundMe or uh, come, come fund me. Go and come. I have and it never... is trending in the FYP.